ti kú lónìí ètò òun tó kú nínú ààrẹ lórí bọ́ọ̀lì jù ètò òun èèyàn ní àtàwọn ààrẹ gbèsè tí ra hàn nínú àná tó wà mí ẹ kúrò bá. àbá mi ń tóbi tó lọ lọ́sẹ̀ mọ́ta إذا أقبل الليل ها هنا وأدبر النهار ها هنا وضربت الشمس فقد أبدر السائل nan tun pere eji ọdọ ọmọ ẹgbẹ bàtọ ànkọ ọdún máa bàtọ náà dande irawudu ne mana abin bayan wata okiki abin sawa hari to abin mara yan ana na hayi irawu ana na hayi ite wele ne da risali ko ite wele ekore ije manara hayi bi ite wele ra hawa wani ba wara ina kana da dirina ewo dede ni da kura ba abin ya mi yin ta'ala lọ́ka wàlá tó bá ṣeré húnná wà á ń tún ákìdó na fi masáàjì àtúkàbí òṣè òní ni ànàbùká dẹ́fẹ́ kakọ́ àhàlà náà ìrahùn ọwọ́ rẹ̀ inú stage inú black stage wàhánà gbogbo wa ní ìtìká àsùkà gbogbo ọ̀nà wọn náà kọ́ a ṣáhùn lè ṣe ìbáàdà kẹ́nyẹ́ wà náà. domin wani zanen yiyan tilka hududullah fala taqrabuha ọ̀tọ́nàrí ọdọ̀ òmòrí ẹ̀hẹ́ òmòrí anáìka fala taqrabuha àtàyàn náà kò kàkó rẹ̀ ó dẹ̀ ahindu ko mulki sai tilka hududullah fala ta'taduha asan do mulki fala taqrabuha amur ye yi hu ni ta kitanan ateme ijo mo ya ka do ke do muri asu ko ka bo ran ko ko ka teme aw ngana ka al awamir do muri ka ko ko no mi ambe وقاتلوا الذين يقاتلونكم ولا تعتدوا kware kuna nan ke to ni kware ko kware kuna ma talata tadu atun mai nan so odan na muri asira kame ina ira ejo wa me na do muri ko atun mai nan atun mai jinoka so odan na muri wala taqrabuha azuka goyon ne kazalika yubayyinu Allahu ayatihi lin-nas odan gade ke da nan muri me me yayi aya ne ya zanni la'allahum yattaqun ubana nyama ho muri ولم من كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سمع تدر لعلكم هم الحكاية عليه ومن يا أيها الذين آمنوا هذا هو يا أيها الذين آمنوا ما هي هنا يقولون كتب عليكم صيام ما تريون يوم ندعو كفر بابتغاهم ka wa ba wani mutum abadu an kini mɛ abaago yɛ n'a kɛ dodo wɛrɛ yɛ o wɛnyɛ mɔ mun mun jɔnmuli ale sɔrɔ ka kazali kayu bayi lɔw aya ti hili naa fi a bɛ ne la'alahu yasako o b'a yɛrɛ ni ɲɛmɔ bɛ muli o muli o ka kɛ o ni aw yɛrɛ mɛ ye wuli ko ɛ o ni o muli bɛ e ka do mu do ɲɛmɔ bɛ muli a yɛrɛ ni bɛ mu o b'a yɛrɛ ni ɲɛmɔ bɛ muli o muli na bɛ ki distinction aw b'a ye ẹ̀hún ni dómìnì ẹ̀hún ni dómìnì tọ́ọ̀nù àwọn àkọ́rì náà kanáà rà ní ọ̀sán ní gbẹ́yìn mọ́ni ọ̀nà dómìnì wọlé tó kábírù lọ́wọ́ aláàmà àdáàbò wà kọ́mùrí ọwọ́ wà gọ̀rọ̀ mọ́rí wà ní ìmọ̀ ìhà ní ìpínlẹ̀ fún báyìí kó o tó lè dómìnì. wẹ́ẹ́rì ọ̀nà ọ̀nà òwúrọ̀ fún ìrìnàjò solution ló mọ̀rí tilẹ̀ wọ́n mọ̀rí ṣọ̀rẹ́ ọmọ ẹ̀yìn bá yín náà ọmọ ẹ̀yìn kọ́tà yín náà ọmọ orí ṣùgbọ́n náà wọ̀tà ánà ọkà òhìn lẹ́lẹ́kùn lẹ́yìnlẹ́ tẹ̀sùn yá mi rọ́bà fún ilẹ̀ ní ìdá èkó ààyè complain náà rẹ̀ complain pàápàá ọ̀rẹ́ ká ààyè òun bí complain náà ti tẹ́ bí complain láti jẹ́ na ẹ̀ á yín náà lọ́nà ẹ̀ka ẹ̀rí kan nínú àwọn ààrẹ rẹ̀ nínú ìdààmú kárí àná ọ̀rọ̀ títà ni ọmọ àwa àwọn ọ̀rọ̀ nípa tó náà fẹ̀rẹ̀ kuma dọ́rẹ̀ sọ̀rọ̀ olórí yìí ọ̀dọ́ náà

هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختارون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم لأن أبو إليه أنا أنا أعرف وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم جاهز أبو نيني إذا نكتا ومدنا وتعالى القران mbanyina buya na ika anyi ne hono agwe atali oni qur'ani yuda ne kare abra me yuni bora at-tafsir ona su da nawa ini page 1 2 akatan oka ثم شرع تعالى في بيان تتمة أحكام الصيام أو لمن نوته مريمة ثم شرع بمعنى ثم بدع ده مريمة تنين أو تاني إذا نمني إذا نعمك عوضو إني أدع إني نوى بعد أن ذكر آيات القرب والدعاء أو لمن نعتا شابه آية نعتا زكا أمري وقل بلد يا هند فإني قريب أجيب دعوة الداعي إذا دعان أباوة والدعاء أتدعو نتعمل فقال دون مريد سبحانه وتعالى جسفا بدون ما أعلم قرية ذلك لك أهل لكم ليلة الصيام الرفث إلى نسائكم أي أبيها لكم مريد منامه منامه نتا أجائز جواز أبيها أو إذا نورا إمي كوامين إمي أيها القائمون أما يكوبوا غشيان النساء بالليل هو واحد منه في ليالي الصوم إن رواه هن لباس لكم وأنتم لباس لهم قال ابن عباس أبلا ابن عباس وكذا هن سكن لكم أنا بي ايان تاوني وأنتم سكن لهم دون ربي ايان سننين علم الله أنكم كنتم تخفانون أنفسكم أي تخفانونها anyị mụ nwe ere ndị ọwọnyọ wa amata orito wa adịwa n'ọgbọ nne dị mụba ọrọkọtụ jima dị wa adịghị nne ka wee tọpụta onini lailata siyam ihe na hawa وكان هذا محرما في صدر الاسلام اسلام من مكان حرام اذكر كفتان وعين او ان لهم ثم نسخ او لمن نسخ مريد روى البخاري عن البراء رضي الله عنه امام البخاري اعداهم من بكا او كاكا براء من ابو نجو صحاب تمريو كو كاكا لما نزل الصوم رمضان كانوا لا يقربون نساء رمضان كله أوكا إن ń jẹ́ òye بعد رمضان أنا ramadan إني ìka ẹ̀ní ní mẹ́tàkùtù ẹ̀ní iná àbá وكان الرجال يقولون أنفسهم دعني نبا ما كان نروني أي هذا هو النابون فأنزل الله بمرك آياتك علم الله أنكم كنتم تختانون أنفسكم الآية أمرك نرأيك آني نبا كان هو النبو إذا كسوني فتاب عليكم وعاب عنكم أي فقبل توبتكم وعاب عنكم تنبول تنباني دمري دمري دمري جيبين دو شيء كل هوني أكوانا أكوامين لما فعلتموه قبل المؤمن kọbílá nẹ́sìmì inú kọ́lá náà ẹ̀kọ́ àmì ní kọ́ kọ̀kọ̀nyẹ́ náà nínú àwọn dómìnì wọ́pọ̀ kó jìká wá fún yíká pè mí. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم أي جامعوهن بيئا واقع تعبوان في ليالي الصوم إنه إقرار واطلبوا بالنكاحهن ويري جامعوهن نكاحهن ake nika abeze ni kunia ore wo subhanahu wa ta'ala ini re ka taponyene umire ya mahura yuzi wo bika utonyene ko kapi yendo nika abana yuda taponyene واطلب بالنكاح من الولد لذلك فوان دوسي نساء يجي إن لهو ولا تباشرهن لقضاء شهر فقط waka fonye ne nira wawe abai kawo wasu yi na yake na yanzu ne obe ware ji ke yi وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر اي كلوا وارمني واشربوا بيوم الى طلوع الفجر ورد فجر جنبا ثم اتموا الصيام الى الليل اي امسكوا عن الطعام dúwà tí olórin náà ní ní hún sọ́rọ̀ ẹ̀rí ni wọ́n ṣọ̀rọ̀ àtòríhù wọn nìka àtòríkù ní nẹ́mẹ̀ ilẹ̀ agbóró bù sọ́m tó rúrọ̀ àwọn tẹ́ wà láti bá sí ruhun náà à ń tún máa kí fún náà fún mẹ́sàájì àdúkà tí wọ́n ní àná kọ́ ní kíkà bí wọ́n náà sí ni أي لا تقربوهن ليلا أو نهارا ما دمتم موجودين في المساجد asuka tuwa ne ran wayan alkawado ayin alkawa ni jika bi in maslafi ni sai in jika horka wana in maslafi ni do jida kenelo ila ya wa kubala wa ri ku ihu ota an wa mota wa mai komuni kuma ayaba kuma lasha mai nan don tun wani bayanan ba ọ̀nà rẹ̀ masjid al-haram masjid al-aqsa wa masjid al-nabawi máa lẹ́jẹ́ náà ẹni tí ẹ̀nà ẹ̀yẹ kàábà yà wọ́ máa lẹ́jẹ́ tó mú sọlọ́lá ọ̀lẹ́ tẹ́lẹ̀ àti masilasi ẹ̀nà ẹ̀yẹ palestine ahan kasi ẹni yẹn ọ̀nà ẹ̀yẹ alikọ́lẹ̀ mọ́ náà yẹn ní tẹ́lẹ̀ fẹ́ fún ìlẹ̀ náà ẹ̀rọ nígbà máa lẹ́jẹ́ rẹ̀ bí máa lẹ́jẹ́ náà kú jùmọ̀ àyìnà yà wọ́n ní òye nìyí wato ani hadith ingantacce sahih la kitab illa fi masajid salat fi riwaya arani la tushaddu rihan illa ila salat masajid ato wa riwaya ko ina me bi hure ni ani malete nyenye bi hure ya kule ida ko hure ah from do hure ni na ra malete ban a ko do hure ya bi malete a ga matawu la duwa ke هذا مطلب لفظه هو كنيرا نكانو أو تقول كنيرا نكانا مستوجا إلا إلا ثلاث مساجد لكن من لا مسجد الحرام ومسجد النبوي ومسجد الأقصى والحديث الصحيح أو مسجد الحرام ومكة ثم لا تنتهي من المدينة ثم لا مسجد الأقصى أنا فلسطين أنا كا والله قطار يوم كا من لا تنتهي أدوار المدينة báyẹ̀ ní sí ìmọ̀ sówúrà ní òun náà dọ̀ bọ́ àwọ̀ tọ́ àwọn ọmọ yẹn ẹni náà máa ń sọ́tọ́ dá ẹ̀ka òwò àwọn ọ̀rẹ́ nìkẹ́ àbọ̀rọ̀ ni wọ́n na mí sìkà báyìí ká bá nìkà ọ̀rẹ́ ní ọmọ yẹn anya na nyɛ kihan dɔ nyɛ wuli kɔ internet internet kɔ na baa wuli ana ni national mosque a bɔ ɔlɔ ana mɛ ɛhɛn bani hɔn numu bani hɔn numu yɛrɛ kɔ na ani ahadith abani mawquf mawaqif kanya nabi na kanya mkano asabi na wa hayrul hadi an az mawquf wa makum marfu boleh abu basir ro kare to batawa ramadani do ro tu o ta ta ni ka to awu ro ti mu yo na wo suja on to mu yo kare le kono ka babun masuda babun baba kwa na ba yarin ne Abbas sebab mana kata ini video tujuan eh, saya kita menaji menajeri ini Quran apa ni kita bukan ini menajeri teman Allah ni ilmu Umar bin Khattab taala apa tilka hududullah fala taqrabu fala taqrabuha ai tilka awamir Allah

gẹ́gẹ́gẹ́gẹ́ àánú mórí ẹ̀ẹ́dẹ̀ ẹni yàránì ẹbá zẹ́ ni yẹ́wọ̀n ní mórí ẹ̀yí yẹ̀tẹ̀kù na mahari dáàzẹ́ ni yẹ́wọ̀n ní ìjẹ́ náà kẹta ọ̀rẹ̀ haram dáàzẹ́ ni náà àbúkà àkọlẹ̀ yẹ́wọ̀n ní ṣékùl islam tẹ̀kíyù dín ibùn tẹ̀míyà ọkà tẹ́kùwá sọ́rí an tajal bainaka wa ọ̀nà nǹkan ọ̀mùdù ayé anyị kan náà wòye múni ló a tẹ ọ̀rẹ́ ìwé na múni kà ló na náà wọ́n tẹ kàná kó lè ìwé náà múni kà hàn náà wọ́n anda ya wúlẹ̀ mi yìí sọ ilé tí àwọn bàálà àgàtì náà náà na ní na page ana ke mu ramu kawo ne kafu tashbih ana ido wari balaga number 1 oka kama kutiba anan ka mechere imi na do we na to we do aben hele ho anan ka wasan kama ayu kamiyatin hadi hele ho nawe التشبيه في الفريضة لا في الكيفية. ومن أنا كيف نقول كودي يا جبل أبو أبن إن ونرى أي فرض الصيام عليكم كما فرض على أمم قبلكم وهذا تشبيه يسمى مرسلا مجملا نعم أوكي يا كاري تشبيه أولا يعني تشبيه تشبيه مرسل تشبيه مجمل أبي التشبيه الإيجاب بالإيجاب التشبيه الأجوب بالأجوب إن شاء الله تعالى la amina da baba ويبقى wai ga bala ko na rabbi class ẹnu kuran yàrá jáde ní akáǹtán balaga ní akáǹtán ìsìárọ tasbihi na bẹbẹ. ọmọdé ṣùgbọ́n náà wọ́n tààlà dáìkì ìzọ́dẹ̀rẹ̀ àwọ̀ ẹ̀tẹ̀tẹ̀ ẹni kuran. ìsọ́nyà nígbà máa yẹ kàmáyà ní àgbọ̀lá rẹ̀ kí a kọ́ wọn ọ̀nyọ́kọ́tọ̀ ọ̀nyọ́sọ̀ àdáàfin ti túmìyàn ọ̀ntọ́ mọ̀ríkà ọ̀yìn súnmọ́ àbá nẹ́bì ní dé àbá nẹ́bì ní kẹ́ni ẹ̀rí tó túnmọ̀ ẹ̀dá bàtà rẹ̀ kuma bẹ́rẹ̀ ní túnmọ̀ ní túnmọ̀ tọ̀lọ̀ sọ́là mi ta ọ̀rí tó túnmọ̀ ẹ̀dá don túnmọ̀ tọ̀lọ̀ sọ́là mọ́nú fún aka ẹ̀ ní kẹta tá haru ta ẹ̀ na fi sùgbóòrù báraka wá rí tó túnmọ̀ ẹ̀dá ní àbúkà ní àgbàkà náà ìnana súbẹ̀ kọ̀tọ̀ wọ́n ahun tí mo lè fún lọ sílẹ̀ nǹkan in ọ̀rọ̀ ọ̀rẹ́sá dọ̀rọ̀ fún wọn kí wọn náà sọ̀rọ̀ ọ̀rẹ́sá wọn rà jẹ́ dọ̀rẹ́ sẹ́rí ẹ̀yìn tẹ́lẹ̀ iná kan ní wọn náà fún mi sọ́rí jẹ́ wọn ní dáhùn sẹ́lẹ̀ fáànà pọ̀ dọ́kà ọ̀nà mọ̀mọ́ náà kí ọ̀wọ̀ rẹ̀ kí áyà ẹ̀bá rẹ̀ ó áyà tí ní tí bá títọ̀ di kùnán amílẹ̀ àbúrò àwọn ọ̀gẹ̀ wúwa àdìsáni wúwa rẹ̀ hàn náà nígbà tó ti táwọ̀ lówó àtọ̀ lówó àmọ̀rọ̀lá lówó àkúnná wọn lẹ́sí dá àìsàlà mọ́náhùn ká gbọ́dún mẹ́ta ó ṣe wà àtọ́tútọ́ wà àmọ̀rọ̀lá lówó àkúnná wọn lẹ́sí fẹ́ẹ̀kọ́ ọ̀dọ̀ wà nígbà three o'clock three o'clock wà á má làwọn kúnná fúnlẹ̀ bí o ti ọ̀ gbé ìlànà kan náà fúnlẹ̀ ní àkọ́ àká ṣọ́ọ̀ náà fún mìíràn wọ́n náà rí bẹ́bí ọ̀nà rẹ̀ kọ́ máa kúrò rẹ̀ tó wọ dúró wọn kọ́dọ̀ tó wà á tọ́ bẹ́ àánú ní àhánáwọ́dún lẹ́rìí kọ́ bí ilé ìbẹ̀tẹ̀ rẹ̀ wọ́n kọ́ tẹ́ ìrà ọ̀tọ̀ ẹni ẹni ẹkùn mú kọ́rọ̀ ọdún ẹni rẹ̀ náà tún kọ́ bá rẹ̀ wọ́n yẹn yára àká bọ́dọ̀ kì náà ọ̀nà kọ́rọ̀ wọ́n yẹn kọ́ ẹ̀nà dọ́ọ̀nà dòrẹ́ wọ́n ní wọ́n kára wọ́n tẹ́lẹ̀ lóòkọ́ ní àrùn náà dọ́wọ́dọ́wọ́ pọ̀ ọ̀pọ̀ wọ́n ní wọ́n dọ́wọ́ fún ìrìn àdọ́ náà wọ́n á dọ́wọ́ tẹ̀ ìtàkọ́ ní ẹ̀rọ ọkọ̀ àkókò tó wọ́n ní wọ́n fún ìrìn àdọ́ náà tí wọ́n á dọ́wọ́ fún ìtàkọ́ ẹ̀ máa ń rọ àwọn tí wọ́n ti lọ́sọ̀ lọ́mọ́ ní kúrò yìí dáhùn ìrìn ìgbèrè ní ọdún àrẹ kọ́kọ́ ọ̀nà ìbájọ́ náà rẹ̀ ta ìbábọ̀jọ́ ni azumasuri ka ina wannan wa wa mi bada buka wa umuza ila ila ta wuri ke zuwa shawar an kuma a wani mai kunya ne rayu yare na fa na yi nawa a wani makawa shan wani mulki dole ne na jini abbol na yi ka ko zai ja ba da wani shi zai tuni da na ga

ere nun abụghị itu ibi of ka ewe na wọ ewe n'ire ere kara you are part of the game mala ya ka aka yi na bi jọ ọ isi check ẹhun then wa wọ ọ were kọdọ amodibi anawọrọ ka ọwa ka adụ wee baka you are part of the problem anasolo ka yi aba you are part of the problem wee kwuri how do we handle our programs yeah ya widi nyɔnu na ɔnu na ba to de ebe tsɔnu da nyɔnu then wɔn na mini program do reka da hɛtɛ but mi bɛ sɔn we hardly see anybody mwali mule ma ɔnu na mi street da na mi sa sa ɔnu na ma ba na wa ɔnu na ba tɔ guys e wa ni ìjọ ọ̀dọ̀ ọ̀rẹ́ so why wáyà tó wáyà tẹ̀ so wáyà sẹ́mà nìyẹn azunu dẹ̀mẹ́ ìsúkà agọbọ dị ya mishari mukafero ti zonu da ka ayi hɛnɛ ka ye ibe nyiba na tɔbi wɔ na ŋun ibe sa mana ɔzɔ bala mɛ yɛ o mɛ yi sayi zɔ ɔyi kɔnɔ mɛ nima ka sɛn ka a bɛ look at yourself waa bi di juntubi ni program do ku election unzur ila man tuhallil nyakei ɛdɛ na wòle yɛ ɛdɛ ɛdɛ na wòle akpɛ ŋɔ lɛ sɛmɛ ŋmabɔ do edzonto wáyé.